آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثالث والثلاثين ومئتين وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخو المسلم لا يظلم ولا يسلم من كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه بها قربة من قرب يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يخونه ولا يكذبه ولا يخذله كل المسلم على المسلم حرام عرضه وماله ودمه التقوى ها هنا بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم رواه الترمذي وقال حديث حسن وعنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يحقره ولا يخذله التقوى ها هنا ويشير إلى صدره ثلاث مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه رواه مسلم حديثي أنا دلوري في في ọwọ́ مسلم في wọ́ alákọ̀ọ́kọ́ alátọ̀dọ̀ abdullahi ibn umar kọ́nà ń kó yọnu sùn àti bàbá rẹ̀ wọ́n lẹ́nu bá muhammed ike àti ọlọ́lọ́n kó máa bá ọ sọ pé alimuslimu ọ̀hún muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni láàrin mùsùlùmí sí mùsùlùmí. nítorí da àwọn pọ̀ nípa ọmọ ìyá ni wá. innamal mu'minuna ikhwa àwọn múmi ní ọ̀jẹ̀ nǹkan kan síra wọn bí èyí bá sí ọmọ ìyá ara wọn. jẹ́ ọmọ ìyá wọn kì í sọ̀rọ̀ ẹnu lásán iṣẹ́ gbọ́dọ̀ inú àwọn ẹsẹ̀ tí ó tẹ̀lé náà ni láàyè ọmọlé mọ̀hó mùsùlùmí ń ṣàbòsí sọ́mọ ìyá rẹ̀ ọmọ ìyá kan kìí ṣàbòsí sọ́mọ ìyá rẹ̀ lẹ́yìn fún wa ní ròónù nípa níta gbọ́dọ̀ máa ṣe síra wa yìí ti ké ń pa wá láṣẹ wọ́n fún wa ń ròyìn bó ti yẹ kí wàá wọlé gbàdúrà má ti pè yàn lọ́mọ ẹ̀yà rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣàbòsí. àbòsí náà ni kó mú ẹ̀tọ́ rẹ̀ kó fi dùn kó wá gbé fẹ́lòmí. kó máa gbójú fáìnà kó gbá ìnà fójò. kó máa má yàn jẹ. kó máa má máa bínú rẹ̀ kọ́ ọmọ dínà máa kọ́ ọmọ fẹ́ kọ́ dáa fún un. ẹni tí wọ́n ń ṣe báyẹn kí á nì tí mo kọ́ ọjọ́ mọ̀ yẹn ọ̀tá ni ó jàre. ọmọ ìyá sọmọ ìyá kìí ṣàgòsí sọmọ ìyá nǹkan alákọ̀ọ́kọ́ nù. ìsìn sùnmí làwọn mùsùlùmí náà làwọn èèyàn tá a jọ wà ṣé àwọn ìṣàbò ṣiṣẹ́ nìkan kan tàbíkẹ tó ń kálukú bá tú fáìlì rẹ̀ wò yọ bá nǹkan oríṣiríṣi ń bẹ àbòsí lọ́lọ́kan ọjọ́ kan èèyàn jẹ́ lóríṣiríṣi láàrin ìrẹsẹ̀ ní ẹjọ́jọ́ máa yà. ìgbà tí irú eléyìí bá ti ń ṣẹlẹ̀ tó yẹ pé ó kọ lásán iná ẹ̀ lọ gbà ó kọ yí àríwá tó tẹ̀lé lára rẹ̀ eléyìí túmọ̀ sí pé kò sóore nínú pọ̀ ọjọ́ máa yá pẹ̀lú mùsùlùmí nù. ẹ̀sìn rábùsì yẹn èèwọ̀ ni o ọlọ́run gangan alára ó ṣe léèwọ̀ lórí ara rẹ̀ ó wá ṣe léèwọ̀ lórí wa ó là gbọ́dọ̀ máa ṣàbò ṣíṣíra wa. ya ibadi inni harramtu dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadalamu. ẹ̀yin ẹrú ó ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi ó sì ṣe léèwọ̀ náà láàrin ẹ gbọ́dọ̀ máa ṣàbòsí síra yín. àbòsí a òkùnkùn ló máa ń já sí ní ọ̀gbìn dàlùkìyàm gẹ́gẹ́ bí àdìsá nàbì sallallahu alaihi wasallam ti ṣe tọ́ka sí ọ̀gbọ́lùmọ́ ọ̀gbọ́lùmọ́ràtún yawmal qiyamah àbòsí àwọn òkùnkùn ló máa ń já sí àwọn alábòsí àwọn náà lè nísinmi nínú ọkàn wọn torí pé tó bá ti ṣàbòsí tó ọyàmọlàkejì jẹ wọgbọn nígbàdùn òní nífọ̀kànbalẹ̀ òní rẹdọfí lórí òróǹro ẹrù wàrí kọ́ máa bọ̀ ọ́ ó ti lu jìbìtì ó ti ṣàgbédá ó ti fàfọwọ́rá kò sí tàbí ṣùgbọ́n kò ní gbádùn tí gbogbo èèyàn bá sinmi inú dààmú ni wọ́n wà nítorí pé ẹ̀rí ọkàn gan kìí jẹ́ èèyàn gbádùn. pàápàá irú àbòsí téèyàn ṣe sọ́mọlàkejì tọ́mọlàkejì ọ̀mà èèyàn gbádùn ó mọ̀ mọ̀ pé o ṣàbòsí sọ òun tún ṣe dáadáa sí ọ ẹ̀rí ọkọ̀ ọmọ wa jẹ́wọ́ pé ha ọlọ́run dákun mọ́ màá fi mí sínà ilé yìí ọmọ pé mo ti bá tó ń jẹ́ lẹ́yìn rẹ̀ kò mọ̀ pé mo ti ṣàbòsí sóun ìwọ ò ní gbádùn ẹ̀rí ọkàn ọmọ jẹ́ ọ kí aláfẹ́ gbàǹdì àbòsí kí lè so tá a fẹ́ múndì rẹ̀ bákan náà wàlẹ́ yùsùlẹ́mọ̀ mùsùlùmí ìgbà tó ti mọ̀ pọ́ ọmọ ẹ̀yà rẹ ni mùsùlùmí ò gbọ́dọ̀ gbé ọmọ ẹ̀yà rẹ fọ́tà má fi fọ́tà mú má jọ ṣe pé ọ̀nà tọ́tà gbà tó fi rí mú ọ̀nà rẹ ni wọ́n gbà ni wọ́n fi rí mú mùsùlùmí ò gbé ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí fọ́tà. wọ́n lọ lọ sọ àṣírí ọmọ ìyá rẹ̀ fáwọn ọ̀tá rẹ̀ tó fẹ́ ba tiẹ̀ jẹ́ àwọn ọ̀tá rẹ̀ tó fẹ́ ṣe ń sùtá ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n gbà náà fi máa díkèsì rẹ̀ táwọn fi wá ṣe lọ́sẹ̀. nínú pé èèyàn gbé ọmọ ìyá rẹ̀ fọ́tà náà ní pé kẹlẹ́nu ọmọ sọnù àìmọye lọ̀rọ̀ tẹ̀sọ̀ ó lè jẹ́ pẹ̀lú àníyàn tó dáa ṣùgbọ́n tó yẹ pé ńlọ̀tá ó lò láti fi bá tọmọlàkejì yín jẹ nítorí pé ọ̀rọ̀ tẹ̀yìn sọ tẹ̀yìn ọ̀kà kún vital information ni lọ́dọ̀ ta. tẹ́ pé kò ní kọ̀ láti san iyekíye láti ríru rẹ̀ gbọ́ ẹ̀yin wá tà fún lọ́fẹ̀ẹ́. ìrẹ́ ló ṣe jẹ́ pé báwo lọ̀rọ̀ lágbájá ń ṣe ń dá báwo ni ọ̀rọ̀ lágbájá ṣe ń lọ kò yẹ kó máa tẹnu ajáde nítorí pé ẹni tó fẹ́ ka yọ ká lẹ́nu yìí yọ wá lò láti fi ba tọmọlàkejì yín jẹ́ yọ wá jẹ́ pé ẹ̀yin gangan lẹ gbọ́mọ ẹ̀yà yín fún ọ̀tá mu ẹ̀yin lẹ fi fọ́tá mu bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé nínú tí máa jẹ́ kéèyàn nísìmì tí sì máa jẹ́ kéèyàn gbádùn ó náà ní tí bá fi lè lè kó ẹnu rẹ̀ níjànú ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn wọ́n ti pa látàrí ẹni tí wọ́n gbọ́ lẹ́nu ẹlòmíì. ọ̀rọ̀ tá gbọ́ lẹ́nu ti ẹyìn àwọn ti kà sí pé gbígbà tí màláìka ní sọ̀rọ̀ ní bó ṣe jó tọ̀ wọ́n wàá lò àwọn abínú ẹni wọ́n lò wọ́n fi pa ọmọlàkejì ègbé wa lè ti regbé kégbé ó regbé kí wọn náà tó mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ làwọn kan lò wọ́n fi pa ẹnìkan. أعوذ بالله من الشيطان الرجيم ẹ má fọ ọmọ ẹ̀yà yín fọ́tà mú nítorí pé ìjọ ọmọ ẹ̀yà ó ti tó láti kọ dínà ká wa mú kí á ọmọ rẹ gan ìgbà táwọn ọba lè dáàbò bò ni wọn lò gẹ́gẹ́ bí àgàsọ̀ tí wọn gùn ọmọ ẹ̀yà wa fi bá jẹ. tí bá ti mọ̀ pé nìkan àtẹnìkan ń jà ẹ bá wọn parí rẹ kọ́ tán ẹ má jẹ́ pé ẹ̀yin gan-an lògiri tí lanu dálàǹgbọ́ wà ara yìí wọ̀bẹ̀ ọ̀dọ́ yín wọ́n ti mọ gbọ́rò yín ọmọ ẹ̀yà yín tí wọ́n ń bá ti nù ẹ má gbé ẹ má fọmọ yín ọ pàtàkì pé ọ̀rọ̀ ẹ má fọmọ yín ó ti hàn pé nìkan ń bọ́ ọmọ ìyá yín dìtẹ̀ kò fẹ́ rí ẹ mẹ́jọ gbọ́ ọ̀rọ̀ bí ìgbésí ayé ọmọ ìyá yín yẹn ti ṣe ń lọ ẹni tó ń kórìíra ẹ mẹ́jọ gbọ́ lẹ́nu yín láéláé nítorí tó bá gbọ́ lẹ́nu yín láéláé inú ó lò láti bá tiẹ̀ jẹ́ tọ́. Ànábì ní man kana fi hajati akhi kana Allahu fi hajati. gbogbo ẹni tó bá ṣe pé kí máa wá àti gbọ́ bùkátà àwọn ọmọ ìyá rẹ̀ gbogbo ẹni tó bá ṣe pé kí máa sànà àti gbọ́ bùkátà àwọn ọmọ ìyá rẹ̀ ni. ẹni ebi ń pa ẹni ojú ń pa. ẹni ọ̀nà dímá ẹni ìṣòro bá ìmọ̀ wọ́nà láti dẹ́rìn pẹ̀kẹ́ wọn ni ìmọ̀ wọ́nà láti bá wọn mú ṣòro yẹn kú láti bá wọn gbé dààmú yẹn kú bíi kí ọ̀rọ̀ kó lójútù ẹni gbogbo ìyànjú tí máa gbà gbogbo gbà fi hajati ọlọ́run ọba náà jẹ́ ẹni tí ń bá gbọ́ bùkátà tiẹ̀ òfin tàbí ṣùgbọ́n ikú gbogbo ẹni tí bá máa ń ṣe bẹ́ẹ̀ láyé ọlọ́run bẹ́ẹ̀ fi wọ́n lẹ̀ o òfin tiẹ̀ lẹ̀ gbọ́ sí ni adá sí tẹni ẹlẹ́ni ọlọ́run náà bá dá sí tiẹ̀ náà ọ̀fẹ́ kójú ọpẹ́ nìkan ọ̀fẹ́ kí ọjà nìkan ọ̀fẹ́ kójú ọtí ẹnìkan ọ̀fẹ́ kébi ọpẹ́ nìkan à ọlọ́run ọba ò ní fi wá náà lẹ̀ torí pé gbogbo wa bá ṣe wà láyé bùkátà là ń gbé ka àní yé gbé bùkátà kátà ìfàyè lẹ̀ ọlọ́run ni yá ayyuhan antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid ẹ̀yin ẹ̀yàn ẹ̀yin láláì ní lọ́dọ̀ ẹ̀yin láláì ní sọ́lọ̀ ọlọ́run lọ́ba ọlọ́rọ̀ ọlọ́ba tó rọrọ̀ ọba tá a fẹ̀yìn fún. àwa bàbá ń tọrọ kankan nìyí tá a ti fi sínú ọpọlọ wa pé tọ́lọ̀ ń bá filẹ̀ bá ń gbọ́ bùkátà yìí ẹ̀ ah! ń dúpẹ́ fọlọ́ gidigidi lásìkò yẹn tó o bá fara balẹ̀ ronú jinlẹ̀ ọmọ wò pé eléyìí ni bàbá ńlá bùkátà tó ní láyé jẹ́ kọ́ lọ́wọ́ bọ́ gbọ́ tó bá ti bọ́ gbọ́ tàì bọ́ gbọ́ ló torí pé a ọmọ lélẹ́yìn èyí tó tún sẹ́kù yìí ọkà màmá inú wá làwọn ọmọ a fi pínpín kankan má kò sólúwa rẹ̀ kálukú ọmọ wa kankan náà ni tí wọ́n bá ti wá jẹ́ ẹni tí ń bọ́ ọmọlàkejì tí ń bá gbọ́ àwọn bùkátà rẹ̀ ọlọ́run ọba ò ní sáláì máa báwọn náà gbọ́ bùkátà rẹ̀ rẹ̀ ló sì jẹ́ pé gbogbo ẹni tó bá ti láàánú ọlọ́run máa ń ṣàánú gbogbo ẹni tí kò bá ti fẹ́ ìbànújẹ́ fọ́mọlà kejì ọlọ́run máa ń dùn wá nú. gbogbo ẹni tí bá máa dúró ti ní ọlọ́run bá kì í pa wọ́n tì. torí ẹ̀ àtòdìjẹ fún àtòdìjẹ ẹni tí kì í bá ran ọmọlà kejì lọ́wọ́ ẹni tí máa fẹ́ kó bàjẹ́ fọ́mọlà kejì ẹni tí máa dínà mọ́ ọmọlà kejì ẹni tí máa fẹ́ sẹ̀rin ọmọlàkejì dẹkùn tẹ̀mọ̀ fáwọn náà wọn ní bá tí wọn fẹ́ pàdé lọ́dọ̀ lọ. àti nígbà tọ́rọ̀ rẹ̀ ń dàrú tó ń pariwo ká wọn ló ń ṣera rẹ̀ ìwọ gangan lára ló ń ṣera rẹ̀ ogun tí ń sí ọwọ́ rẹ̀ lọ́wọ́ ìwé ìran ọmọlàkejì lọ́wọ́ òfẹ́ rere fọmọlàkejì ìsánà dáadáa fọmọlá kejì gbogbo ẹni tó bá rí tó fẹ́ dáa fún tún bàjẹ́ ó dínà ní kí ló ń fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún ọ náà àbọ̀ ọmọ kọ́ lọ́wọ́ bẹ sàlábòsì ọmọ pé ẹni tí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ọ ẹni tí wọ́n dínà mọ́ ọ ẹni tí dáadáa rẹ̀ ń bí ọ nù pé ẹrú ọlọ́run ló náà bí tiẹ̀ ni wọ́n á lè máa bínú ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run kọ́lọ́n tó sì jọ dá gbogbo wa sí wọ́n pàápàá jùlọ ẹni tí wọ́n ń bínú sí kì í sọ̀tọ̀ ọlọ́run kò sì ṣe ń tí ọlọ́run ó ti torí rẹ̀ sọ pé ẹ máa bínú ru olúwa rẹ̀ torí pé tọ́ba gbèsè ayé jẹ́ gan jù nù tọ́ba jẹ́ jù nù. so àwọn èèyàn ò ní fẹ́ kí ọ̀rọ̀ ọmọlàkejì olójútù wọn à ní fẹ́ kí ìṣòro ọmọlàkejì kúkúrò ń bẹ̀ wọn à ní fẹ́ kíbi tí ọ̀rọ̀ rẹ̀ ò ti lójútùú káwọ́ ojútùú sí wọ́n máa fẹ́ kódà wọ́n tún máa yọ ọ́ nù. ẹni tó pọ̀ jù láyé wọ́n ti dẹnu lẹ́dìí ọ́ páwọn yọ. kò wù wọ́n ọgbọ́mọjọ yẹn ara lè yín òun náà máa rẹ́rìn kí ló á ṣe ọjọ́ tẹ́tẹ́ ni torí kó àwọn ọ̀fẹ́ kọ́ dáa fún ẹ èèyàn tó burú tí ó fẹ́ kó dáa fọ́mọlá kejì lọ́pọ̀ jù láyé èèyàn tí ń fẹ́ kó dáa fọ́mọlá kejì wọn pọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí ń bá ń fẹ́ ẹni tó bá wà nídìí àti máa fọ́mọlá kejì gbọ́ bùkátà rẹ̀ ọlọ́run máa bó náà gbọ́ tiẹ̀. ó kìkì la wá ṣe irú ẹ̀sán làǹtìlàǹtì wo la wá rí mọ́ gbọ́ bùkátà èèyàn à èèyàn gbogbo bùkátà rẹ̀ bọ́ yówó gbogbo bùkátà rẹ̀ bọ́ yá kí n tì lẹ́yìn gbogbo bùkátà rẹ̀ bọ́ yá kí n bá dọ́dọ̀ ẹnìkan gbogbo bùkátà rẹ̀ bọ́ yá kí n bá kọ̀wé sẹ́nìkan gbogbo bùkátà rẹ̀ bọ́ yá bọ́ yá bọ́ ya ẹ mọ̀ pé bá a ṣe wà láyé náà nù. ẹ wá wò wọn lọ́nà wọn bá ọmọ abáyọ̀ gbọ́ bùkátà rẹ̀ á ọlọ́run fúnra ara rẹ̀ ṣé dọ́là ń ṣe fún wa a lè dá mọ̀ tán àbá a lè kà á tán ìbára arúgbó fẹ́ kó ṣe fún wa náà làlùjẹ́ náà táàfẹ́ ṣègbè táàfẹ́ sórí ibùkà wọná wọn á lọ́nà ọmọ bọ gbọ́ bùkátà rẹ gbogbo nǹkan ti wọ̀ bẹ̀. torí ẹ̀ wọ́n ní kárán ọmọlàkejì lọ́wọ́ kọjá bíi ìrànlọ́wọ́ ọlọ́run tààtàrà rẹ̀ rí àwa lè tún rí ìrànlọ́wọ́ ọlọ́run yìí láì ran ọmọlàkejì lọ́wọ́ ajẹ́ pé kárán ọmọlàkejì lọ́wọ́ pàtàkì gbogbo ẹni tó bá àlàyé tẹ́ pé tí ọlọ́run bá ràn yín lọ́wọ́ tẹ́ fi lé tẹ́ fi lé tẹ́rìn pẹ̀ kéèyàn nínú yín máa dùn èèyàn dáadáa ni. tẹ́nìkan bá bá ìbànújẹ́ dọ́dọ̀ yín tó bá ìpọ́njú dọ́dọ̀ yín tó sunkún dọ́dọ̀ yín pẹ̀lú ògbọ́ ọlọ́run ọ̀rẹ́ rìn jáde òòrè yín pọ̀ gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ orí ńlá lọ́lọ́run ṣe fún ọ oore ńlá gidigidi lọ́lọ́run ṣe fún torí gbogbo wa náà ayé ọba bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ kìí ṣe gbogbo alálẹ́ mi ká lọ máa tọrọ nǹkan lọ́dọ̀ ọmọlàkejì ẹ̀mí kórìíra rẹ̀ a lè má nì àmẹ́mí kórìíra rẹ̀ torí ẹ̀mí ẹ̀mí tẹ́ rí yẹn kí máa fẹ́ kéèyàn wà nípò àpọ́nlé so èmi kórìíra ẹ bá jẹ́kù ẹ bá ń ẹbí mi náà mú yòókù ah! èmi kórìíra rẹ̀. ìjọba wa fi múyàn tó fi rí tó fẹsẹ̀ lùsẹ̀ tí wọ́n á ń tọrọ kọ́ mọ̀ pé ọgbọ́n ti tán fún ọlọ́gbọ́n nù kọ́ máa ń tó wọn sì mà. ìwọ wa ẹni tó wà lọ bá náà ẹnikẹ́ni tá a lọ bá láyé ó rí ọba àmọ́ kò sí ẹnìkan tí ò ní bùkátà tiẹ̀ kò sì sẹ́nìkan tó lówó láyé tí ń wò pé owó mi pọ̀ ju bí mo ti ṣe ń fẹ́ lọ torí ẹ̀mí ò ní nǹkan kan tí mo tún fẹ́ fowó ṣe má kò sí láyé yìí ẹnì kó ní kálukú yóò máa gbé gègéle náà ní màá ṣe nǹkan báyìí màá ṣe nǹkan báyìí owó yóò ti ká ẹni tó bá ti ẹ̀ka ní ìbá ti dáwọ́lé bí gbogbo yẹn ṣe wà ok pẹ̀lú gbogbo bóun náà tí wọ́n ń ṣe àlàkalẹ̀ lórí owó rẹ̀ pé wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí ọ̀wọ́n àfi tiẹ̀ lẹ̀ ó fi bọ́ ọ dá sí tiẹ̀ wàláhì ó ti sàánù rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ó ti sàánù rẹ̀ ẹlòmíì tó lọ bá ọ ó nìkan ló lè sọ ní ṣẹlẹ̀ ẹnu lé òun fọ ìbá ríra wa lóde àmàtírí inú lé kálukú kọ́lọ̀ jẹ́ dáadáa ọmọ ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ kálukú ẹlòmíì wà tó jẹ́ pé báyà ó báyà wọ́n ti di ẹran nínú ilé wọn ó ti tójọ́ mẹ́ta ọbẹ̀ ẹ̀fọ́ ni wọ́n ń jẹ àmọ́tẹ́yìn bá rí lóde ẹ̀yọ́ pé a ah, olówó lágbájá ọlọ́run fún àṣírí rẹ̀ bò kíní kan ọ̀dà bóyá ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé one thousand kájọ ni pé lónìí o inshallah bó ti ẹ̀ṣẹ̀ já ara kan wọlé ni wọ́n bá sì gbé bùkátà dì bùkátà rẹ wá di one thousand níbi tí ìṣòro yẹn dé o ní pẹ̀lú ògbó ọlọ́run tó bá rí one thousand problem rẹ ó ti yanjú ó ń tètè kọ́ ọ bá kù kò sì torí kò sí nǹkan méjì ó rí mú jáde one thousand náà lọ́wọ́ àlápò rẹ̀ ọwọ́ àwọn wò pé bùkátà tiẹ̀ tí àti yanjú ìṣòro tó àwọn ajú rẹ̀ ó ju bùkátà tòun tí kò wọ́n jẹran láti jẹrin lọ. ọwọ́ amọ̀ wa fún ọ tí mo fààyàn ni gbogbo ẹni tó bá ràn ọ́ lọ́wọ́ láyé má rò owó yẹn kọ́ máa dé òfìsè òun náà wà under budget bí gbogbo owó ṣe rí ní kálukú torí ẹni tó bá wá fi tó wá mú ìṣòro kó fún ọ látàrí tó ṣe fún ọ ọ náà ìjà wa náà gbìyànjú ajẹni tó ṣe pé àní jẹ́ onímọ̀ta ara rẹ̀ nìkan torí pé wọ́n ti sọ pé alimuslimu àkọlù muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni kí n fira mi sípò ẹni tí ọwọ́ bá mi yẹn ọlọ́run ọba ò jẹ́ kí ọ̀rọ̀ tèmi ó burú tó tiẹ̀. tó bá ṣe pé mo ní bùkátà sí nǹkan tí ń wí o báwo ni ọkàn mi ò ṣe dàrú tó báwo ni ìṣe ní ní ìsinmi tó lára mi sókè mi ọ wá tiraka kí wọn á fún ní jọba tí ó ṣe sábàbí àti bá a mú ti ń dààmú yẹn kú ò òun ní fi hàn lódodo yìí pé tí ò bá jẹ́ pọ́mọ ẹ̀yà mi ni nínú ẹ̀sìn Islam ẹ̀yìn ṣe ń túmọ̀ sí. yẹn ni pé ìjọmọ ẹ̀yà ló yẹ kó tìyà lọ sídìí kọ bọ́mọ ẹ̀yà rẹ̀ gbọ́ bùkátà rẹ̀. àmọ́ tí ìjọmọ ẹ̀yà wọn bá ti nítumọ̀ rárárárárá iná lẹ́rìí pé mùsùlùmí ò ní ṣe tán láti ran ọmọ ẹ̀yà rẹ̀ lọ́wọ́. Allahumma ẹ̀yà fi tí gbígbọ́ bùkátà ọmọ ẹ̀yẹ ẹni bá fẹ́ fọwọ́ kan máa bí aburú ìyẹn rọra fà sẹ́yìn díẹ̀. lápèjúwe kẹ́nìkan wá wá sílé ẹ̀kọ́ nílùú òkèèrè ó láwọn lálá rẹ̀ kan lọ́sibítù irú ẹ̀jẹ̀ báyìí sì lẹ̀jẹ̀ rẹ̀ àárẹ̀ sísìn ṣe ọ̀bùkátà ẹ̀jẹ̀ àwọn tí wọ́n sá sókè sódò àwọn ò rírú ẹ̀jẹ̀ yìí wọ́n sì ní táwọn ọba wárú ẹ̀jẹ̀ yẹn wá ẹ̀mí lè bọ́ lára èèyàn àwọn tí ń sàárẹ̀ ah, ẹ̀mí táwọn èèyàn ti pọ̀ kò sí bí nọ́mbà ẹ̀jẹ̀ tẹ̀ ń wá bí ó ti ṣe jẹ́ pé irú rẹ̀ sọ̀ wọ́n tó nínú ọ̀pọ̀ èèyàn ààrẹ ni tó náà nírú ẹ̀ ọmọ kan bá sì dìde wọ́n ti dákọ̀ blood group yẹn létí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ́ba dìde nínú ẹ̀jẹ̀ lọ sùtù tí wọ́n ti kó di rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí nítorí pé alùmọ́sílẹ́mù àkọlùmọ́sílẹ́mù mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí wa man kana fi hajati akhi kana Allahu fi hajati ìjọba yẹ kí ìdí ká gbọ́ bùkátà ọmọ ẹ̀yà wa ló ń bá wà ọlọ́run máa bò náà gbọ́ bùkátà ni gbogbo àwọn ọ̀rọ̀ táwọn náà fi sọ yìí náà ní máa ti àwọn èèyàn tí wọ́n máa fi ṣe dáadáa. wọ́n á dọ́sítù. gbogbo bíkíbi láyé tó bá gbẹ̀jẹ̀ fẹ́ nìkan lára ẹlòmíì ó láwọn tẹ́sítì tí wọ́n ṣe lórí ẹ̀jẹ̀ yìí àkọ́kọ́ ó gbé lọ láàbù sọ́jọ́ra wọn lóòótọ́ bẹ́ẹ̀ ni ọjọ́ra wọn ẹlẹ́ẹ̀kejì tí ò sárùn nínú ẹ̀jẹ̀ o wọ́n má jẹ́ kó àwọn náà láti ka ara wa mú àrùn lára ẹnìkan tó gbé sí ara ẹlòmíì sábà wo jẹjẹjẹjẹ lọmọ sí gbádùn eegun rẹ̀ rán wọn wọn wọn àfa wọn bá yí ẹ̀jẹ̀ wò wọn bá ní hiv positive hiv positive mi ò máa ti ń jẹbẹ o kí n rírí o kókókó lára tèmi lé o àfa káwí ká gbọ́ ká káwí wọ́n ti kó páńpẹ́ mọ́mú gàrí sí lọ. kò tún wá mọ lórí báwọn wọn tún wá sọ sínú mọtò kan bíi tàwọn ẹni tó digun jalè mọ́tò dúdú kan báyìí wọ́n bá tún di inú ilé ẹ̀kọ́ tó ti jáde wá ń bọ yàrá rẹ̀ lani ẹgbẹ́ báyìí yàrá rẹ̀ òkè yàrá níwájú yàrá yàrá yàrá ẹ kó àwọn náà. ẹ rí i pé aṣọ orí rírì wọ́n bá kó gbogbo àwọn kálukú kó wá kí lẹ́yìn ṣe kà á sí nǹkan àtẹ̀bí náà mọ́ wọ́n sáré kálukú ọwọ́ mọ́tò mọ́tò àrà àfa kálukú lọ́wọ́ tó dọ̀ síbìtì láì ṣe pa àfọ̀pára wọ̀ ọ̀yá. wọ́n á tún kí abẹ́rẹ́ bọ kálukú náà sàn láì jẹ́ pa aṣọ donate ẹ̀jẹ̀ wọ́n á di pé ok wọ́n bọ́ bì wọ́n náà bọ́ bì náà bọ́ bì wọ́n náà bọ́ bì ọlọ́yin yọ gbogbo yín a kíláàsì ẹlẹ́yin kò sí ní tó sẹ́yìn kò tí ń tà fún mi kí ni ń tà. gbadaa wọn ṣẹ̀ṣẹ̀ wa sọ pé ẹni tó lòun fẹ́ fúnyàn lẹ́jẹ̀ tó lòun fẹ́ ṣàánú àti àrùn wọn wá oògùn rẹ̀ wọn ò tí ì rí àtètè rán máa wọ orí sàárè wọn ní bẹ lára àfa orí di nǹkan mi ọmọ akọọlẹ ti gbẹ wọn bá wọn kó dorí léde o wọn làwọn ò jẹ kí o lè dágbére wọn kàn fi àwọn ọlọ́pàá kò gbérégbè wọn fi lé e. ó kéré ó tóbi ní gbogbo ẹrù rẹ̀ kókó not wanted lórílẹ̀-èdè bíi bá gbé ránṣẹ́ ni a ah, ńgbà tí kálukú gbọ́ bànújẹ́ dorí kálukú kodò torí pé alimuslimu akọlùmùsùlùmù mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ìjọmọ ẹ̀yà ló mú fẹ́ ṣèrànlọ́wọ́ ló mú fẹ́ ṣàánú ó ti wá sọ̀kalẹ̀ lórílẹ̀‐èdè wọn tàbí sọ̀kalẹ̀ lórílẹ̀‐èdè wọn kọlọ́lé o hospital ló mọ́rílé ń gbọ́ kí ni bẹ́ẹ̀ mẹ́jẹ mi wọ́n bá ṣe ní láàbù wọ́n bá ní àwọn orí kankan ju pé bíi diabetes diabetes wà nù ẹ̀jẹ̀ rẹ̀ lọ diabetes àbí hiv wọ́n ní diabetes ni ah ẹ dákun ṣé ẹ̀rọ yìí ń ṣe ṣiṣẹ́ wọ́n ní ṣiṣẹ́ ó tún lọ bọ̀ mí diabetes ó fi wá dórí ẹlẹ́kẹta ọkàn rẹ̀ wá balẹ̀ ah diabetes ni wọ́n pè ní hiv positive a'udhu billahi minash shaitani rajim ẹni tí ń fi ọmọlàkejì kọ́sẹ́ ọlọ́mọdé àbọ̀ sọ́wọ́ ẹ̀ wọ́n bá tèèyàn jẹ́ ni ọmọ yìí wá bẹ̀rẹ̀ sí ní kọ̀wé ránṣẹ́ pé kò rí bẹ́ẹ̀ bí ń ṣe mí ní ìjà pé nì ó sá ló ti parí ó ti parí náà kárí àti ẹ̀ńbẹ̀ ọ̀bàjẹ́. mo làwọn lọ lẹ́yìn rẹ̀ ṣé gbogbo kálukú sì ti máa ń tọ́sẹ̀lẹ̀ báyìí. abẹ́ sànù lọ́mọ ìyá wa kan fi di ẹni tó pàdánù àǹfààní àti kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. lẹ́yìn rẹ̀ tẹ́lómìnà bá ti wá dé náà ni ìyẹn ìyẹn dáadáa ìyẹn ru ọlọ́run tó tọ́. ǹjẹ́ nǹkan kan ẹ̀sìn ń ràn wá lọ́wọ́ alálàárẹ̀ lọ́sítù ni gúrùpù báyìí báyìí báyìí báyìí sílẹ̀ jẹ́ tiẹ̀ sáfù báyìí lótòsí ẹ dákun subahánàlá ọkọjá pé kálukú ti sọ fúnra wọn eléyìí ọ̀rọ̀ àdìdè yọ jáde báyìí eléyìí náà jáde báyìí eléyìí ọgbà jáde báyìí eléyìí ọgbà kí ló dé ìmánidà wà máa wà ní ọba lọ. subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé a máa sọ̀rọ̀ àmọ́ torí bá fẹ́ dàbí ìgbà tí ó fẹ́ fi nǹkan míì èèyàn máa sọ sí i nítorí pé lómi látàrí kó sọ̀rọ̀ láyé yòó wọ́n lè ba nǹkan rẹ̀ jẹ́ parí tí ó sì ní rẹ́ni gbèjà rẹ̀ ọlọ́run ọba ẹ̀sán rẹ̀ onígbé lọ́dọ̀ ọlọ́run o ọmọláyé yìí à nǹkan mi lè ṣẹlẹ̀ irú ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ jẹ́ káwọn máa ṣe dáadáa ká sì jẹ́ ká níyàwó dà aláàánú lọ́lọ́ à nǹkan yẹn tó tọ́dún gbọ́ọ́rọ́ kó tó parẹ́ generation after generation after generation ọ̀rọ̀ yẹn wá di nǹkan gbàgbé lọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí di pé ẹlòmínà rẹ ní tẹ̀lé. torí ẹni tí bá ti ran ọmọlàkejì lọ́wọ́ ọlọ́run máa ràn náà lọ́rùn. alówó àfikún owó tán ẹ máa ran ọmọlàkejì lọ. a ní dúkìá àfẹ́kí dúkìá ọwọ́ parun ẹ máa ran ọmọlàkejì lọ́wọ́. aga àfẹ́ ṣubú dànù ẹ máa ràn ọmọlàkejì lọ́wọ́ gbogbo ẹni tó bá ti jẹ́ pé ń bọ́ ọmọlàkejì gbọ́ bùkátà rẹ̀ ọlọ́wọ́n máa bọ́ náà gbọ́jẹ́. Ànábì ni wọ́n máa ń farraja an muslimin kurbatan farraja Allahu anhu biha kurbatan min kurbi yawm al-qiyamah. ẹnikẹ́ni tó bá fi lè bá mùsùlùmí kan mú ìpọ́njú kúrò láyé ń bì ṣù ọlọ́run ọba tara rẹ̀ bó náà mú ìpọ́njú kù ìpọ́njú kan kúrò nínú àwọn ìpọ́njú jọ́gbìn dàlùkìyà àwọn ìpọ́njú pọ̀ ń jọ́gbìn dàlùkìyà látàrí pé ọbọ̀ máa yá rẹ̀ kan mú ìpọ́njú kù láyé ń bì ẹ dákun ẹ wo ń tọ́lọ́run fi san fún yẹn kí ló ṣe kí lọ́lọ́run fi san fún bá ọmọ ìyá rẹ̀ mú ìpọ́njú kan kù láyé yìí ọlọ́run wa ti torí rẹ̀ báwọn náà mú pọ́njú kan kúrò nínú àwọn àpọ́njú ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù ìpọ́njú ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù burú ju táyé lọ ìdààmú rẹ̀ ó ju táyé yìí lọ wàhálà ti ń bẹ́ńbẹ́ ọmọ lásán táyé yìí ìwọ́ wá mú pọ́njú kúrò nílé ayé ń bí ọlọ́run wàá sì torí rẹ̀ báwọn múrú ìpájú bẹ́ẹ̀ ìpájú mi kú nínú àwọn àpájú tíjọ́ gbẹ̀ndà òkè yá mi. kò sí dàbí ṣùgbọ́n o gbogbo àlàfẹ́ ìdẹ̀kùn la fẹ́ rọ́nà lọ lọ́jọ́ gbẹ̀ndé kò sí bá a ṣe lè rélé yìí àti pẹ̀lú ṣẹ́ dáadáa táwọn náà ọ̀kan nù ṣẹ́ dáadáa tí jẹ́ arọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndà lùkìyàmù tó náà ni ẹ mú pọ́njú kó fọmọ ẹ̀yà yìí ẹni ojú ń pọ́n ẹ mú pọ́njú kó. gbogbo àwọn ilé ẹjọ́ tó wà tẹ́sí fi ọpọlọ ọmọ èèyàn àti pàǹtí inú rẹ̀ dájọ́ ọ̀pọ̀ ẹ̀mẹ́yìn èèyàn ni wọ́n kàn ní kó lọ kó wọn pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n wọ́n ti dájọ́ lọ kó wọn pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n. ẹlòmíín sì fi sọdún mẹ́wàá láì jẹ́ pé ìdájọ́ yẹ̀yẹ́ àtòfò tí wọ́n dá náà wọ́n sì dá. wọ́n lè sọ pé lọ́kọ́kọ́ fi sẹ́wọ̀n náà àwọn òtẹ̀ ráàyè gbogbo táwọn eléyìí. lẹ́yìn ọdún mẹ́wàá tẹ́lẹ̀ wọ́n yẹ fáìlì o wọ́n á lè rí i pé ọ̀jẹ̀ nìkan ní ẹgbẹ̀rún méjì ni adájọ́ wa lẹ́jọ́ tó wà wọn ajú pọ̀ wọn ọ̀rá yìí ti gbogbo àwọn ilé ìkọ́ lọ kó wọn sẹ́wọ̀n náà tó sì fi sọdún mẹ́wàá wàlà hawla wàlà quwwata illa billah ẹ ìpọ́njú ọdún mẹ́wàá ẹ wá lọ sọ́gbẹ́ wọn ìwádìí wa fi hàn yín pé two thousand naira lọ́sọ̀ọ́ darẹ́ ẹ̀wọ̀n láì tí ìdájọ́ fún. ọgbà ẹ̀wọ̀n náà wà ní tábà rẹ̀ ní tí wọ́n san two thousand àwọn lọ́ọ́ bá ní ẹjọ́ wọn ò túlẹ̀ ẹ dákun ẹ kó two thousand kalẹ̀ fún ẹ tún fún two thousand míì tí ó mú lọ́lí ẹ ti bá a mú pọ̀jù kú òní. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀mẹ́yìn nǹkan ó ń bẹ nínú àwọn èèyàn tó yẹ pé ebi ń pa á débi pé egbòogi ló máa ń fà mù ọ̀rẹ́ lómi o yóò máa fà á mu ni lójoojúmọ́ èyí wá bá mú pọ̀jù kù ezike kan fún lówó because fún mi lẹ́jà ò tó kọ́ mi lẹ́jà á mú o kọ́ mi lẹ́jà á pa lódò fúnra mi ẹ̀ńtọ́ ràn ọ́ lọ́nu ẹ wá fún sẹ́ tó náà ti máa rówó tí ó tún máa mẹ̀ntẹ́ ìgbésí ayé rẹ̀ ẹ ti bá a mú pọ̀njú kó nù ẹ ti ràn án lọ́wọ́ nù. ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó dé pé ó sọ àwọn èèyàn sínú ìdààmú àti wàhálà nílé ayé ń bì. ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a bá fi lè ràn ẹlòmíì lọ́wọ́ lójú ọ̀nà àti mú pọ̀njú yẹn kó àmọ́ pa mú nǹkan kan nínú tọ́lọ̀ fún wa ẹjẹ́ á máa bá wọn ẹjẹ́ á máa sàánù kọ́lọ̀ wọn bó lè sàánù àwa náà. wọ́n ju ilé ayé sẹ́yìn bá bá wa mú kúrò nù yóò ṣe sábàbí kọ́lọ̀ wọn bẹ́yìn náà mú nǹkan kan kúrò nínú ìpọ́njú tíjọ́ gbẹ̀ǹdà òkè yá mi. ومن ستر مسلما ستره الله يوم القيامة متفق عليه gbogbo ẹni tó bá bọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò bò náà láti rí ìjọba àdìjọ gbẹ̀ndà òkè yá torí náà ẹja bo mùsùlùmí láti rí èsì kíkà bò láti rí lórí ìbàjẹ́ o ká máa fún láǹfààní kó máa jalè ká sì má sọ fẹ́ nìkankan ká gbaláyè kó máa ṣe má mú fún wa tó ń ti kó ti mutí yó kẹ́rí àṣírí rẹ̀ sì wà lọ́wọ́ tiwa pé mutí káwa pé ó ti bọ́ nsọ́pọ̀ náà máa fi gbà nǹkan kan bàbá ti tú àṣírí ọmọ wa gbà nǹkan kan lójoojúmọ́ bí ti bá ń kọ́ ọ. gbèsè kéèyàn sì dáràn fámọ̀pọ̀ dáràn akamórí pé ń àwọn ẹlẹ́rìí mẹ́rin wọn á ní ẹmẹjẹ aṣọ má sọ kí ni ẹ sọ torí kí bàjẹ́ olè bá tán. eléyìí jẹba àwọn. ẹmẹ́ni ìsìn ẹnìkan ó hùwà tí ọ̀dà ó sì ti túbá èyí náà sì mọ̀ kó ti kábàámọ̀ kó tún ṣe máa ẹ má tú àṣírí rẹ̀ ẹ má tú àṣírí rẹ̀ torí tẹ́ bá tú àṣírí rẹ̀ ó lè jẹ́ pé àṣírí yóò ṣe sábàbí tó tún fi padà sídìí ìbàjẹ́ o ẹ̀bọ láṣìírí lábẹ́ ẹ̀bọ láṣìírí òun náà ní pé. ẹnìkan. aka aka mo rí i pé ó ń dì mọ́bìn olóbì. láàánú subhanallah astaghfirullah astaghfirullah astaghfirullah. báyọ̀ sẹ́ bọ́ sẹ́nu ẹni wọ́n dárùn fún òtún ẹ̀ mọ́ tó ti o èyí wọ́n yẹn mọ̀ ń gbà tó bá ṣẹlẹ̀ tán gbà tó ń plan tó bá mọ̀ tó ń plan pa dán fún orí tèmi tí ìbá ṣe pé ìgbàdàn balẹ̀ àti kúnlẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ ń ti wọn bá fẹnu gbolẹ̀ fún yín gan <laughs> ọlọ́ọ̀lọ́sẹ̀ ọ̀daràn ni wọ́n kí ní burúkú máa túbá bàbá lọ túbà túbà tó bá ti ti jí wá bọ́ láàárọ̀ kùtùkùtù ẹ̀dá kùtù ọlọ́ọ̀rọ̀ àdẹ́jà gbàgbé ọ̀ àlọ́ lọ ni kò túbà lọ sọ́dọ̀ rẹ̀ ká gbàgbé kí ẹ má tú àṣírí rẹ̀ bàtà ti rí i pé lódodo lódodo ní túbà lódodo ní sì fi hàn pé pẹ̀lú gbọ́lọ́wọ́ tún ní padà sídìí rẹ̀ ẹ má tú àṣírí rẹ̀ torí ẹ̀ kájà ni tí wọ́n bò ó mùsùlùmí láti rí ó pàtàkì tó bẹ́ẹ̀ náà làdísì tó tẹ̀lé lé bẹ́ẹ̀ náà lẹ́lẹ́kẹta kò yàtọ̀ rárá àwọn nǹkan ẹyọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan iná ló wà níbẹ̀ àdísì ẹlẹ́kejì anábì sallallahu alaihi wasallam ni almuslimu akhul muslim la yakhuna mùsùlùmí àgbọ̀dọ̀ jàǹbá ọmọ ẹ̀yà rẹ̀ ó dàbí bí wọ́n ti sọ pé má ṣàbòsí mùsùlùmí àgbọ̀dọ̀ jàǹbá ọmọ ẹ̀yà rẹ̀ wọn á sọ pé ń jàǹbá na ìwọ lè má ṣe pọ má ọ jàǹbá náà ni má jàǹbá mùsùlùmí o ẹ mùsùlùmí ni o má mùsùlùmí. tọ wọlé kẹlẹbọ kò gbọ́dọ̀ parọ́ fún mùsùlùmí ẹ gbọ́dọ̀ parọ́ fún ọmọ ìyá yín tí mùsùlùmí bá kí la fẹ́ máa parọ́ ṣé ìmáànì dájọ́ ni kò tó láti mú wa máa sòdodo fúnra wa ni hmm? torí ẹ̀ kẹ́nìkan máa bọ́ sọ̀rọ̀ kó a sọ pé irọ́ ni ṣé lóòótọ́ wọ́n tó ń bá sọ̀rọ̀ ọkàn máa wò ó ni wọ́n dáhùn lórí ọ̀rọ̀ irọ́ ni ṣé lóòótọ́ má tún sọ mọ́ gbàtí wọn náà ti mọ̀ pé ìparun nítorí pé irọ́ ni lóòótọ́ ìtumọ̀ rẹ̀ ni kó kùrọ̀ lòun ọ̀rọ̀ tó ń bá ń sọ òun máa parọ́ sóòótọ́ nìwọ náà ti ń sọ torí òun yìí sóòótọ́ ń tò náà ló bí pé lóòótọ́ irọ́ ni gbàjọ kó kùrọ̀ lòun tí mùsùlùmí bá ń bá mùsùlùmí sọ̀rọ̀ ẹ̀ nídìí láti máa parọ́. ṣùgbọ́n ẹ̀rù ń báyìí fún ìwà ọ̀pọ̀lọpọ̀ òdodo sọ wọn wàláhì kódà àwọn ẹni tí ń hurú wàǹgà ẹ̀rù máa bà wọn náà látara àwọn tí ń ṣiṣẹ́ o àwọn ṣe ọwọ́ ẹ̀rù ọ̀mà bà yín ẹni máa ń ṣiṣẹ́ wọ́n ní kíní ti jó kíní ti bàjẹ́ kíní á lọ fáìlì ẹ̀ kíní wọ́n ṣe kíní ka wọ́n kò sí wàhálà eléyìí tó bàjẹ́ ìlú lẹ́rà one five eléyìí tó wọ́n fáìlì ńkọ́ five hundred eléyìí tó wọ́n ṣe kíní ńkọ́ ó sì ti gba three thousand lọ́dọ̀ yìí àtẹ̀tọ́ra àtẹ̀tàn fáìlì àtẹ̀tàn pẹ́ẹ́nì afá gbogbo ẹ̀ seven hundred èló lọ́gbà lọ́dọ̀ sí three thousand ó ti pọ̀ jù láwùjọ wa. àwọn èèyàn máa ń ṣe ilé ayé bí ìgbà tó ṣe pé gbogbo tá a bá ṣe àṣegbè ni. ẹni tí òun dúró lálá gbọ̀ngàdà ń pé ẹ̀ níyàn mi jẹ òun bọ̀kùn wàhálà lọ́rùn rẹ̀. kọ̀fẹ́ kọjá pé ńgbà bá pàdé ńjọ gbẹ̀ndà òkè àmọ́ ọ̀lẹ́jọ́ jẹ́ wájú ọlọ́ fún un. wá wò ó pé àgbàtọ́ ọ̀gọ̀ wọ́n sọ iye tó rà fún àgbà tó ti kó ti ọmọ àwọn wa fi yé wa èyí sọ iye tó ń bára nǹkan fún akọsọma. bí wọ́n bá tún nǹkan ṣe sọ iye tó wọ́n ṣe gbogbo ènìyàn mú ni Àbá iná ló fi nítorí pé ẹni tó ń jàǹbá fi òdodo sọ̀rọ̀ rẹ̀ tí òdodo já jàǹbá ò lè sọ ní dára wájú láéláé ẹnìkan ò sì sí tí ń jàǹbá ọmọlàkejì tí máa dára jàǹbá ń ga kò ní wá wù ú náà pé kí wọ́n jàǹbá o nítorí wọ́n fi ń lọ ọmọlàkejì ó yẹ kí wọ́n náà lára gbá jàǹbá ọ̀dà o ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ wa ọ̀pọ̀ kése lásán ó tún pọ̀ bàjẹ́ tàṣẹ̀yàn ni máa ń sòdodo. So bí bàbá kápẹ́ńtà sọ pé ìwọ̀n mẹ́ta ìṣó làwọn rà tí wọn kan bá ṣe dínkù ní ọ̀rà nítorí pé yóò ti sí mọ́ra wọn pé ah, bẹ́ẹ̀ bá sòótọ́ fún wọn èèyàn ní wọn ò ní sanwó iṣẹ́ tó tó fún yẹn já parọ́ ẹ̀ ara irinṣẹ́ ara gbogbo ẹ̀ náà láti rí mú bẹ́ẹ̀ bá wá rí mú tọ́lọ̀ mọ́ ẹ̀yìn náà ń kọ́ kí lè fẹ́ sọ fọ́lọ́n tó bá dijọ́ gbẹ̀ndà òkè yàrá rẹ òdodo à ọsọ wọn láwùjọ wa ìjàmbá pọ̀ gan kò wá sọ ń jàmbá kan tí wọ́n fẹ́ kó pò ló pọ̀ wá tó ń sè ó ń jàmbá ni ọ kò sẹ́ni tí wọ́n fẹ́ tó o ká tún wa wá sí àmà jàmbá àmà jàmbá wọn kò sí nọ́ọ̀nà ok baba wẹ́lda ńlá ara rẹ̀ irin táwọn ara ẹni ẹ mẹjọ ara ti yíbò èyí táwọn yíbò yìí kò lè sáàbù purpose kòkòrò ìwò láwọn ara ẹni bóòlà jaari jaari bóòlà kòkòrò jaari bóòlà irin mélòó láwọn ara tí ó sì ṣe tá a fẹ́ ṣe kẹ́ máa gbọ́ bí ìjàmbá ṣe fún ayò wọn ah, ni ah ìníyẹn afẹ́ rà tó one two three four five ten ok ten ẹyọ kọ̀ọ̀kan wà á tẹ̀lé <laughs> ah ẹyọ kọ̀ọ̀kan three three thousand ni o èló ni three times ten thirty thousand ẹ dákun tó rọ lọ ẹ́ńjìn dáhùn àgbèlè èlò lára mo rò pé bí tí ìṣirò ti máa wá náà ọlọ́mọdé afẹ́lì mathematics léwe nítorí pé ńgbà àwọn tẹnumọ́ tó tẹ páàsì máàsì tẹ páàsì máàsì ọ pàtàkì o pẹ̀lú ẹ̀ ọba mà ti rò wọ́n gbé yẹn lọ ni thirty thousand àfa òní ti yíbo ọ̀hún wọn ju ti dárí bo là lọ fíú wọ́n bá sì bí yíbo léèrè irú irin báyìí là ń fẹ́ ibo bá ní thirteen thousand ah! méjèèjì ní three lóòótọ́ <laughs> àmọ́ ṣé thirteen lẹ́yìn ó ṣe ni àbí thirty wọ́n sì sọ pé ti ibo lágbára owó rẹ̀ ọ̀wọ̀n ti dáríbo làwọn ti lórí. subhanallahi alazim bí ìbílẹ̀ ayé ṣe rí nu kò sóòótọ́ làǹbá ti pọ̀ jù. ike ìwọ ọ̀fẹ́ má fi lọ ọmọ làkejì rẹ alùbáríkà ń bẹ nu owó sẹrẹ o tó o bá ti jàǹbá ń bẹ ọlọ́ọ̀ni máa wọ́pọ̀ wàhálà ni máa jó wọ́pọ̀ o wàláhì tó bá pé wàhálà ni máa jó wọ́pọ̀ àwọn aláàrù lọ ẹ̀kọ́ lówó jù wákò aláàrù ti ń rú àpò ẹ̀wà tó bá dàbí irọ́ wọn náà rù kan wò la. àwọn máa rú tégúntégún nígbà tí fùtùfùtù ní ń gbé. tó wàhálà kan ní máa ń jówó ọ̀pọ̀ tọ́nà ọba bá ti lè báyàn falùbáríkà sówó wàhálà ọ̀pọ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni ẹlòmíì ti pẹ́ǹdì ìjàmbá ó ti pẹ́ǹdì ìjàmbá púpọ̀ púpọ̀ òfin ní nǹkan kan. wàhálà rẹ̀ tún lékún sí i wàhálà táyé àti ẹ̀sìn retí rẹ̀ lálùkìyàmù torí kẹ́nìkan ò sínú wa tí wọ́n mọ̀ kẹ́nìkan jàǹbó òun bí ọba ṣépè kò ní sàdúà ambọ̀tìbọ̀tì tó bá ṣépè kò síbi tó lè gbà sá mípè lọ́wọ́ wattaqi da'watal mazlum fa innahu laysa baynaha wa bayna Allahi hijab Ànábì ń sọ fún Mu'adh ibn Jabal sọ́ra pípẹ́ ẹni tó bá sábòsí sí nǹkan kan ní ti lọ́nà sí ìdọ́dọ̀ lọ torí ẹ̀ ẹnìkan ò ní máa ṣe jàǹbá wàláhì kò yó bọ́ ọba jẹun jẹun jẹun títí ò ní yó bọ́ ọba kọ́ ọjọ́ títí títí títí òṣìrẹ́ ọmọ pọ̀ sí ni. ẹ má jàǹbá ẹni bọ́dì o má jàǹbá ẹni bọ́dì nínú tọ́lọ̀ wọn ti sàánú èèyàn tẹ bá fi lè lóòótọ́ tẹ ìsún jàǹbá tó bá yẹ pé ṣe ọwọ́ lẹ́sì yọ yà yín lẹ́nu ìgbà tó yẹ pé àwọn ẹni tẹ́ ẹjọ́ mú sọ̀ tira yín tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀pù tó tira wọn àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ wọ́n padà wá bá yín gbà bá sọ̀rọ̀ yìí títí títí títí tí wọ́n padà wá bá yín pé oògùn wo lẹ́sìn. ebi jẹ́ pé gbogbo ilẹ̀ yìí tí wọ́n bá sì gbéṣẹ́ dọ́dọ̀ yín wọn ò tí ì nífẹ̀ẹ́. oògùn oní máa jẹ́ oògùn òfò oní máa jẹ́. ìdọ́wọ́ pé oògùn máa jẹ́ ìgbà táwọn babaláwo gan wọ̀ lórí rédíò wọn lọ. àbẹ́yìn ọ̀mọ bẹ́ẹ̀ ọyọ kọ da kankan sínú atẹ́gùn ní gbogbo yẹn mọ̀ wá náà náà wàá gba dilété lọ ọgbà parọ́ọ̀tì lọ àtòrú àtọ̀sánwó dáhùn èèyàn gbádùn wọn ní bàbá alátẹlẹwọ́ ọ̀ràn ó ti wọ̀lú ó wọ̀lú dé ó wọ̀lú dé bàbá alátẹlẹwọ́ ọ̀ràn kèsì kò sí fẹ́ nǹkan sátẹ́gùn àtẹlẹwọ́ ọ̀ràn kò fi fẹ́ nǹkan sátẹ́gùn kẹ́yìn ọmọ lọ́ba òun gbọ́n dáadáa ọmọ pé agúnmu oògùn tó ń gbé wọ̀lú onílé rẹ́díò òpònú kan wà lọ́ba kọjọ́ ta òun wà fún ní àrímẹ́lẹ̀ àtúrọ̀ àdìmọ́kè àgbẹ̀mí àwọn sílẹ̀ rọ́bìṣì ọgbọ́n bàjẹ́ ọgọ́ bàjẹ́ ẹni tí wọn lọ bá gbọ́n ju ọ lọ débìlẹ̀ rẹ́díò ni wọ́n ti gbọ́ pọ́wọ́ nù àbẹ ẹkọ ni tòtòrí di ẹlẹ ògùn òfò oníwà àjẹkọ ọ̀rẹ́ ọba ya ògùn àdánù olójó ọmọ àjà kó sí irọ́ lásì tó nítorí di ẹlẹ yìí báyìí wọ́n wá sí ògùn lẹ́sẹ̀ gbogbo èèyàn ti dọ́dọ̀ yín ọkàn wọn ò tí ì òdodo ni òdodo máa gbé gàgà kọ́dà láti mọ̀ wáyé wa torí òdodo ẹ pàápàá jùlọ àwọn ọmọ mùsùlùmí ẹjẹ wọn kọ́ mọ̀ wá yàtọ̀ pàápàá jùlọ àwọn tó ń wá sí ìdánilẹ́kọ̀ọ́ jẹ wọn mọ̀ yàtọ̀ kí ló dé à mùsùlùmí lèmi tí mo sì mójú tẹ̀sìn mi mo sì máa ń lọ ìdánilẹ́kọ̀ọ́ irú àwọn rìpọ́ọ̀tù mi náà tá à ń gbọ́ ọ̀dà kọ́dà àwọn ọ̀daràn mi tí ọ̀fẹ́rẹ́ sì tẹ́lẹ̀ náà báwọn kékeré ni àwọn ọmọ ayé tí wọ́n lọ ìdánilẹ́kọ̀ọ́ àwọn gbọ́ bìlísì yájú ni tẹ́lẹ̀ lómi tó bá ti dápọ̀ pẹ̀lú èèyàn ẹ̀ sì dá mà lórí ọmọ ṣe wàláyé tó bá ti fẹ́ jàǹbá wàláyé inṣàlá inṣàlá jàǹbá sílẹ̀kùn. ok ó ti gbọ́ pé wàlá àtẹ̀kù lẹ́nà lè ṣe in ìní fáàrin ló ń dálé kàgàdán ẹlòmíín wà dá lẹ́kọ̀ọ́ láti wá kọ́gbọ́kọ́gbọ́n ni o. nítorí bá fúra tá a bá ṣe inṣàlá àní forí kásá ìta aláṣẹ tá a ṣe níta aláàní ṣe tá a ṣe alẹ́ nìkan rìpọ́tù ẹnìkan ní ìmọ̀ wádà nílẹ̀kùn kí ló wá ṣe ó ní òun tọ́jú rẹ̀ débi kí tó bá ti fẹ́ parọ́ ní máa sọ pé inṣàlá sọ̀rọ̀ ẹ̀ kó òun wádà nílẹ̀kùn láti wá kọ́gbọ́n àti máa jàǹbá àwọn èèyàn ni ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ṣe pé àsìkò dáǹfilẹ kì í ṣeré náà àbẹyàn bá ṣe nǹkan kan bọyọ máa sùn ìsinmi náà ìsinmi ni ókè wọ́n wá gbọ́ kí lẹ́sìn wa mú wa bóun láti ṣàyè wa tí ó fi tòrò tá a fi rọrùn wọ̀ ókè ó yẹ kí wàá rẹ ọ yàtọ̀ síta wọn ni ó yẹ kí fèsì rẹ kó yàtọ̀ síta wọn ni káwọn èèyàn máa wá pé ah ọlọ́run dákun tún àwa náà ṣe bó ṣe tún lágbájá sí wọ́n á sọ pé ah àdúrà da àmẹ́yìn náà kà lọ èyí náà máa wá dánilẹ́kọ̀ọ́ ẹ bá rí i pé gbogbo nǹkan yí padà sí dáadáa gbó torí pé ìjọba sọ pé ìlú àwọn èèyàn dá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ní náà rí àti bí wọ́n ṣe máa pa àlọ́ fúnra wọn lọ́sọ̀ àwọn náà dì bẹ́ẹ̀ ó kì nǹkan míì tí wàá dé báyìí gbogbo yẹn lọ gbọ́rọ̀ Ọlọ́run gbogbo yẹn ń gbọ́tà nàbì sallallahu alaihi wasallam ń lapa lára wọn ń yí ìwà wọn padà sí dáadáa ẹ̀rí pẹ́ni tó ti dàbí yín ọ̀fẹ́ dàbí yín mọ̀ ń gbọ́ bá jẹ́ pé wọ́n gan alára tiẹ̀ tún burú ó tún bá lùmọ̀jú tàwọn míì lọ wọ́n mọ̀ pé kí la fẹ́ fi sí kí la fẹ́ fi sí torí di eléyìí báyìí ẹ má jàǹbá ọlọ́run ọba ọ̀fẹ́ jàǹbá kìí ti ẹjẹ́ èèyàn níláárí kìí ti kéèyàn nílọsíwájú wọn lẹ́yìn kìlébọ̀ anábìíní má parọ́ fún yàn má parọ́ fọmọ ìyá rẹ̀ jàǹbá ti sọ̀rọ̀ jáde ẹjẹ́ ajé kí wọ́n mọ̀ pé àparọ́ onídìí kẹ́nìkan sọ pé kò sọ pé wàláì kò sí nídìí kí wọn náà máa sọ pé wàláì wàláì kìíní sí mọ̀ ń parọ́ ni. ẹ má máa búra láì jẹ́ kí wọ́n tọrọ rẹ lọ́dọ̀ yín torí tẹ̀ ń bá ti ń búra ẹni tẹ̀ ń bá sọ̀rọ̀ yóò máa òfin rọlẹ̀ pa. wala yakhdhulu ẹ gbọ́dọ̀ dọ́ máa ya yín dára rẹ̀ bọ́bá tẹ̀lé tẹ́ kọ́ máa ṣe ọmọ ìyá yín ẹ gbọ́dọ̀ dá dára rẹ̀ ẹ gbọ́dọ̀ pàtì ẹ mọ̀ pé òfin o. Ike ọ̀ ń dà pa àjọmọ̀ ara wa gbogbo ntọrọ tọrọ ya ni àwọn nǹkan wọ̀nyí. àgbọ̀dọ̀ pọ̀ ọmọ ìyá wa tì bóyá ń ṣe dáadáa bóyá ń ṣàìdá àgbọ̀dọ̀ pàtì bóyá dáa fún bóyá kù díẹ̀ káàtó ẹ má dáadáa ara rẹ̀ wọ́n ní akéré láwa nìkan níṣẹ́ la máa di púpọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa eléyìí òwe lárúbáwá ni al-mar'u qalilun bi nafsihi kathirun bi ikhwanihi ìwọ fúnra rẹ̀ ó kéré ló ń kà níṣẹ́ lọ́ọ́ máa di púpọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ torí ẹ gbọ́dọ̀ pa ọmọ ẹ̀yà yìí ẹ má da dára rẹ̀ ọ̀dà kọ̀dà wọ́n fún yín ròyìn rẹ̀ dáadáa àbí láì dáa ó súnmọ́ yín àbó jìnnà sí ẹ má da dára. nítorí pé jíjọ́ ọmọ ẹ̀yà ò lè gbà pé ká dára wa ká dára wa dára ẹni gbọ́. bí soro kan bá ẹ má dáadáa ara mo lè má ní tí mo fi ràn án ẹ má ara torí pé mi ń ara rẹ̀ máa wẹ́ tí ọba mi sì ràn fún gbogbo ẹni tí ń ràn yàn lọ́wọ́ láyé kì í sùn fúnra rẹ̀ kọ́ yẹ kó wọ́n ràn lọ́wọ́ ẹrú ọlọ́nkan òní yẹn dé ti gbọ̀ rẹ̀ mìíràn lọ́wọ́ bí ìrànlọ́wọ́ ṣe máa ṣẹlẹ̀ láyé nù torí ìdí eléyìí a ti rí nínú àwọn olùmọ́wa jẹ́kí látàrí pé wọ́n máa wọn dá àwọn ọmọ ìyá wọn dára wọn wọ́n máa ran ọmọlàkejì wọn lọ́wọ́ wọ́n máa kọ check fẹ́ni tó jú ń pọ́n pé kó mú lọ sí báǹkì kó fún lówó tó ń ti pówó ti tán náà àkáǹtì wọn ẹni tó sì lóòrìn kọjá sísọ lórílẹ̀‐èdè ni báńkì ọmọ wa fún ọ lówó tí ò tí wà kàǹtì. nígbà tí oníṣìn wa kú wọ́n á rí gbèsè àìníye tọ́jẹ sí báńkì látàrí kó fi ran àwọn èèyàn lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tọ́lọ́ ń bùkún lọ́sẹ̀sẹ̀ wá san kìí ti kọ́ ní nasáko ara rẹ̀ kìí ti kó fi jẹun sínú ara rẹ̀ o ó fi bá àwọn kan pa ìbànújẹ́ rẹ̀ torí délé nínú pé àdánmọ ìyá wa dára rẹ̀ á pàtì torí délé ẹ káwa náà ká láàánú. كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه gbogbo mùsùlùmí sí mùsùlùmí o èèwọ̀ ní kẹ́ tẹ̀jẹ̀ ọmọ ìyá yín sílẹ̀ o ẹ gbọ́dọ̀ ṣe kúpa mùsùlùmí o ẹ ti ẹ gbọ́dọ̀ ṣe léṣe anything tẹ́ ṣe fún mùsùlùmí tẹ́ díẹ̀ o ó fi jáde a èèyàn ti dáràn ńlá haramu ọ̀rọ̀ wa ti tọrọ oníṣàkùn ẹ máa lù ẹ máa ṣe àwùjọbìlà àṣà àwọn tí ọgbọ́n ni èèyàn bá gbọ́n akàgbára wa pẹ̀lú ọ̀kadà dípò ká wo kí ni mo bàjẹ́ nínú ọ̀kadà tiẹ̀ kí ni wọn náà bàjẹ́ nù tèmi káṣí mo bá ti lè sọ́ọ̀bù ẹ̀ tí mo lọ tún tiẹ̀ ṣe ni wọn náà tún tèmi ṣe kátúkà lálàáfíà àwọn àti sọ̀kalẹ̀ pé abọ́fẹ́ sòfò ni máa ń nà ọtí tẹ́tọ́ bá ti wá nà mọ́ṣínì ti dànù àmì àwọn tí ọ̀làjú tí ọ̀gbọ́n ibi táwọn àti wọn nà ṣẹ́ síra wa àbá ẹ̀jẹ̀ ọ̀jáde ẹ̀jẹ̀ mùsùlùmí haramu ni lórí rẹ̀ ọ gbọ́dọ̀ ṣe sábàbí tẹ́jẹ̀ ó fi jáde lára mùsùlùmí à ń bọ̀ sí bọ́ sí ipò wà pa. kàkí láwùjọ tiwa wọn gbẹ́sìn yìí rárá ni ẹ tún ra àwọn kan ló kọ pa ni wọn torí ẹ láti ní àmọtúmọ àfa àbáyé kí ni túmọ̀ àná yóò tún máa lérí sí ọkọ wọn pọ àfa àbí babaláwo wọ́n ti wá mọ́rú wọn wọ́n tún ti fún wọn ní sáínbọ́ọ̀dù wípé àfa ọ̀tẹ̀lì apààyàn yóò lọ́ wọn pọ́. A'udhu billahi minash shaitani rajim haram ní kí mùsùlùmí ọjọ́ kò ń lọ pa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kí lọ́wọ́ bá débi kẹ́ ń pọ̀ gan-an. Ah, ọlọ́run àti lọ pálẹ̀ kan náà ọlọ́run apánjọ́ kejì ọlọ́run apánjọ́ kẹta ọlọ́run apá lóṣù yun ọlọ́run apá lọ́dún yun kíláwù. wọn náà lọ sọ pé ọ̀pá tẹ́lẹ̀ náà ẹ kàn gbókù rẹ̀ wá sẹ́nu ọ̀nà rẹ̀ ó ti pa máa jẹ́. nǹkan sọ ẹnu wa torí pé fún mi ìsọkúsọ náà ni dèdèrè tí ò lè dé sípa yóò máa sọ pé wọn pààyàn èèwọ̀ ní ká pààyàn ọ̀rọ̀ ní ti sọ̀rọ̀ wọ́n máa lé para wọn nípa àwọn para wọn ìbẹ́ yìí náà lẹ sọ pé bẹ́ẹ̀ ń dàbí ti kẹ́ ẹ kú kọ́ kí ló ní sẹ́ ń para yìí ẹ tún láwọn kan ẹgbẹ́ tí wọ́n lọ wọ ẹgbẹ́ apààyàn ni bí àwọn àjẹ́ bí àwọn oṣó bí àwọn emèrè bí àwọn ọ̀daràn ẹ̀yin payẹ̀payẹ̀ ntí ẹ̀ bá fi gbókun tẹ́ ẹ̀ bá fi gbòdòdó òun náà ní ká kó gbogbo ẹni tẹ́ bá ti pa àpá gbé ni ẹ̀yin gan lára ọ̀rọ̀ yín ti dàpàtì lọ́wọ́ kú ẹ̀ ní kú bí táwọn bàbá ńlá bàbá yín àti ìyá ńlá ìyá yín tí wọ́n kú lágbo lẹ́yìn ebi lè kò ní kú nílé yín. ìlẹ́ni tó pààyàn bá fi lẹ́nu ọ̀rọ̀ pé wọn náà ní kú sí ọ̀rẹ́ láì ọ̀bọ tí wọn náà ṣubú tó kú ní. torí de eléyìí báyìí kí á lọ lọ wọ ẹgbẹ́ òkòtì kí lọ́n lọ ẹgbẹ́ àdánù haram ẹni kéèyàn ṣe kú pààyàn àwọn akọ́mọ̀ láwùjọ yorùbá pé para wọn àwọn ẹgbẹ́ ọ̀daràn wọn para wọn wọn fẹ́ ara wọn wọn àgbà láì ṣe màálù màálù láì ṣe ṣe ọmọ wọn lọ́kọ̀ọ́kọ̀ rẹ́mùlá bẹ́ẹ̀ ni adam ọlọ́run ti pọ́n wọn máa nẹ́bí adam pààyàn-pààyàn làwọn á fi ń sàtà làfi ń sàlágbára bá ah, ọlọ́gbára bàbá ọ ah, bàbá òṣè tó ìyẹn nípa pààyàn ọ̀daràn bàbá òfò. bẹ́sẹ̀ máa rí láwùjọ Yorùbá nù nígbà tí ẹni tẹ́ ń pè láàfà tẹ́ ká pé kéwú lọ́mọ yọ máa sọ pé mo ṣe jókòó yìí nǹkan tí ń bẹ lápá mi tó ń bá yọ tó ń bá nà mọ́ ọ lórí mo lè pa ọ́. ṣé àfa rẹ ẹ sẹ́wọ̀n káwọn àfa babaláwo nìyẹn pé wọn na kínní kan mọ lórí ó ọgbẹ ni àbí aláǹgbá tí wọn yẹ a'udhu billahi minash shaitani rajim oríṣi ẹni tó bá pa ọmọ islam à ń sì ń lò à tani ọmọ sọ pé wọn pààyàn pààyàn báwọn torí pé ọlọ́ni min ajli dhalika katabna ala bani isra'il annahu man qatala nafsan bighayri nafsin. أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ọlọ́run láti kọ àkọọ́lẹ̀ lórí àwọn ọmọ israẹli o ìsìn bẹ lórí ṣẹ̀rí àti wanádò ni ẹnikẹ́ni tó bá pààyàn láì jẹ́ kó dáràn ká pọ̀n náà abẹ́ni tó bá tó bá balẹ̀ jẹ́ ọlọ́run ní ìdájọ́ rẹ̀ níbi ẹni tó pa gbogbo èèyàn lápapọ̀ aburú tó tó kọ pààyàn sí o àwọn àlọ́n wá gbára òbó ká lóbi lè máa pa àwọn ọ̀tá rẹ ọ̀bọ ìwọ nìkan lọ́lọ́run dáyé fún lóbi jẹ́ pé nìkan ọ̀gbọ́dọ̀ sí láyé àfiwọ́ nìkan ayé náà ó sì fi gbé fún ọ ẹnìkan ọ̀gbọ́dọ̀ ṣe púpọ̀ ọmọlàkejì o yàtọ̀ sáwọn ológun ọ̀fọ̀ yàtọ̀ sáwọn ẹlẹ́gbẹ́ orí bú ọmọ Yorùbá èdè máa tún tètè mú wa ọ̀rọ̀ kan ní ti tọrọ yóò sì lọ yọ àdá pé òun àtẹnìkan ń jà wọ́n pa náà ó lè má fàdá lè ká ẹ̀yin náà má dúró kẹlẹ́ ńlájà ẹni tó mú àdá lọ tó lòun ó fi sáyàn wọ́n wá dúró wọ́n gẹ́gẹ́ bí làjàlàjà àtiwọ́ àtẹ́ńtẹ́ńlẹ̀ ẹ̀túlẹ̀ ni ìkọ́tẹ́ bá dúró ẹni tó má dá lọ anábìsọ̀rọ̀ bá àṣìlá ti sọ wọ́n lẹ́nìkan gbọ́dọ̀ yọ nǹkan ìjà sí wa o. nítorí ṣètọ́ni lè gbà lò ìwọ la rí lọ́wọ́ rẹ lóòótọ́ tẹ̀sí mọ̀ pé ṣètọ́ni àwọ̀ rí wọn náà yọ gbà lọ́wọ́ rẹ yọ sá ma yóò sì dá padà sọ́wọ́ rẹ wọn náà máa o kíni ọwọ́ la ti ọkọ mọ́ ń bàjẹ́ láwùjọ Yorùbá ká máa fàdá kama kama kama pé òní náà ni kò ní dọ̀lọ́ wọ́n pa náà ni ọwọ́ pa èèyàn máa ní èèyàn máa ní kì í máa sa díẹ̀ tó gbogbo orú àwọn àwa kò mú nǹkan kan jáde ẹnìkan wọn tún ṣèlú òfò tí wọn máa ṣe wọn àwọn ẹlẹgbẹ́ òṣèlú wọn bá dá dúró náà àwọn alátakò wọn bá dá dúró wọn sì wá dá dúró onásìkì mọ̀ pé àwọn àwọn òní àwọn òní pàdé ara àwọn kọ́ má di wàhálà wọ́n ti wá da dúró báyìí tí sọ̀kalẹ̀ tí ó sọ̀kalẹ̀ báyìí ọ̀fọ̀ ńdè yọ ni torí pé ńdè tó fa yọ àwọn ológun tó fún lóńdè pé tó ọba ti lè nà má lórí báyìí yọ pẹ̀ ni àbí bí ẹja àfa ọ̀n nà kó wọn nà má báyìí ẹnìkan gbà lọ́wọ́ rẹ̀ látẹ̀yìn ni wọ́n nà mọ́ náà lórí ni wáwù. ìjọba ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ ó náà gbẹ báyìí. <laughs> bí ipa ká pààyàn ká pààyàn ká pààyàn ó ti pọ̀ nù mẹ́tálítì yorùbá yìí kó pọ̀ jù. ẹ̀yẹ wo tẹ́ bá rọra ní gbólóhùn àtò. tí wọn náà ní kú. pápá tọ́gbàjẹ lọ múra kẹ́ni wèrè ara wo ló mú ebó tí wọ́n tukutu ara kí ló tún ọ̀bọ ẹlòmíì lè sọ pé torí ọ̀rọ̀ tí ń bẹ kó fún ọjọ́ méje ọjọ́ méje báwo ìyẹn ni kò lówó fi pọ́ sẹ́kọ̀ lẹ́nu ọjọ́ méje lọ́nà ẹ̀yin ló ti tètè ra mọ́ ẹ̀ lù fáì torí tí ọba di pé ìyá bá tẹ lọ́rùn oníranti ọ̀fọ̀ọ̀fọ̀ ọ̀fọ̀ọ̀fọ̀ tí ó pè àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin náà á gbé pamọ́ ọjà àjọ méje ìbọn ti péjọ méje ló fi máa ta ogun òfò ẹgbẹ́ pamọ́ ọjà àjọ méje darí kí ọtẹ lọ́rùn wèrè níbi táyé ti lajú dé yìí wọ́n tún bójú dúdú ká ọ̀pá ọ̀pá kínní ẹlẹ́kọ̀ọ́ ẹgbẹ́ kínní pamọ́ nítorí pé wọn ọ̀fẹ́ kú ó tẹ́lẹ̀ máa pọ́nmọ́ làkejì. ìwọ ọ̀fẹ́ wọ́n ní apá ni tí ọ̀fẹ́ kẹ́nìkan gbé ìdàkọjá níbi ìdè sísun ikú dùn kú ni wọ́n jẹ́ kó gbé ìdàkọjá níbi ọrùn rẹ èmi kàn kọjá ni mo gbé ìdà ọ̀hún mọ́gbà mọ́gbà rẹ̀ àhá ìwọ sì haram kọ́dọ̀ ọ̀rọ̀ ẹ má jẹ́ kó tẹnu yín jáde láéláé. pé ń pa ọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ pé mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ń pa ọ irú irú ìdíwó ló mú ọ débẹ̀. kí ni nǹkan gan tó dà yín pọ̀ tó fi wá di pé ìwọ ò lésì tó lè pọ̀ tó fún ń pa ọ lọ. àwùjọ bìlà tó bá lọ kú wàhálà ìwọ ni wọ́n ti ràn rẹ̀ mọ́. o sì lè má mọ nǹkan kan nípa bó ṣe kú lábẹ́ òfin ọlọ́ǹgàn ò ti dára lọ́rẹ́ nu ẹ kẹlẹ́nu ọ sọnù ẹ wọn láì dákẹ́ ká sì sùn. torí ẹ ẹ jẹ́ ká sọ ẹ̀tọ́ àwọn ọmọ ìyá wa fún wa o sẹ́nìkan nu wa tí wọ́n fẹ́ kó wọ́n pa òun lọ́nà tí ọ̀tọ̀ o ẹ má ṣe púpọ̀ ẹnìkan kan o ẹ ní yé wà lálàáfíà títí tẹ́ fi pa ẹnìkan lọ́nà àbòsí ẹnìkan ò sí tí ó pa ọmọlàkejì lọ́nà àbòsí tí ó gbádùn ọmọláyé yìí o wàláì tí ó ṣe yọ kọjá kú kó tó di kó kú àdéhùn ọlọ́ọ̀ni torí di eléyìí ohunkóhun ó lè dà yàn pọ̀ pẹ̀lẹ́ nìkan ohunkóhun ẹ̀ lè máa fà tá a bá fẹ̀sọ̀ mu wàhálà yóò yànjú yóò yànjú ká máa jà sílẹ̀ ká máa wá parẹ́ ni ọkọ́ mọ́lẹ̀ Yorùbá wa yìí ilẹ̀ rẹ̀ ò débẹ̀ ń tẹ̀ ilẹ̀ mi kọjá abẹ́ ń kíní kan àjọ ọ̀kọ́dà òbúrú àjọ kọ́ ẹ bá rí i pé àwọn bàbá ń kú wọ́n ń kú lọ́kọ̀ọ̀kan wọ́n ń kú lọ́kọ̀ọ̀kan wọ́n ń kú lọ́kọ̀ọ̀kan ńgbà bá kó àwọn ọ̀dọ́ bóyá orí wọn pè ńgbà náà pé ilé ó da oró kí lẹ̀ ń para yín kí ló tún dé ẹ̀yìn òun lágbo ilé wọn ọmọ ìyá nìyí ẹ̀ wọ́n ń para yín wọ́n lè má yọ àdáyọ̀ bá síra wọn o wọ́n máa rànràn awọn síra wọn lóru àpèkú àpèwàlùkìyàmà gbogbo àwọn ògùn òfò nígbà tí ń bọ̀ wálé ayé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sọ sílẹ̀ Yorùbá ni. bí ká rẹ ní kàkà bá láwùjọ kó rí ìdúnnù sẹ́yìn ọba mọ ẹ lọ sí dálẹ̀kẹ́ lọ wòran wò gbogbo lè ti da oró bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ ń lò tọ́jọ́ pé wọ àdúgbò mi bí ìgbà tó kúkú fún wa ni tí gbogbo ẹ̀ dá lọ ẹ lọ wọ àwọn ọmọ àlù yín bẹ́ẹ̀ ṣe kún dálẹ̀ ebi wọ́n sá ni abẹ́yẹn ọmọ abẹ́ nítorí wọ́n pa lágbájá wọ́n yín lágbájá lọ́rùn wọ́n pè pa wọ́n pè kú náà kálukú fi sátẹ́ àtúntún nífura èyí tún máa lérí náà ó ti lè kọ lẹ́tà sẹ́ni tó wà ń dalẹ̀ pé a ẹ jẹ́ ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fa ayé ń bẹ o ó tún halẹ̀ mẹ́ni tó tún wà ń jọ́sìn halẹ̀ mẹ́ni tó wà ń mú gùnú àwọn pé asá fún yín ni tẹ́lẹ̀ tún sí mi tó ti yẹ kó rí bẹ́ẹ̀ mùsùlùmí pa mùsùlùmí o mùsùlùmí pa mùsùlùmí. a máa wọ́nà láti la ẹ̀mí mi kì í ṣe pé láti gba ẹ̀mí ọlọ́run ti wá lẹ́ni tí wọ́n máa gbẹ̀mí ọmọlàkejì àmọ́ tẹ̀yìn bá jẹ́ ni tí ń sánà láti la ẹ̀mí ọlọmọ máa là yín náà ọlọ́run máa sàánú ẹ̀yin náà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pa mùsùlùmí máàlùhù owó mùsùlùmí haram ni ọ̀gbọ́dọ̀ jẹ́ lọ́nà haram. wọn máa sọ pé àtòwò olówó àtòwò ẹni ọlọ́dàkùn sámọ́sì kan wọ́n wá olè ní máa pa ní máa ní máa dárú àgbàbà wọn owó olówó lọ́wọ́ máa jẹ nínú rẹ̀ ó dùn ọkàn rẹ̀ wà balẹ̀ ọlọ́ọ̀ máa jẹ. tí owó olówó bá bọ́ síyàn lọ́wọ́ lọ́nà tí kò tẹ́ olówó lọ́rùn má jẹ tí ọba jẹ haram lọ yes o lè gbájú mi lọ lásìkò tó gbowó lọ́dọ̀ mi torí wọ́n lẹ́ni tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn lásìkò tó fẹ́ gba yín máa gbájú yàn lọ. bàbá òkú gbẹtugbẹtu ló lò oògùn kan ló lò kínní kan ló lò o ti mú mi níyè o ti o ti pò mí nú pọ̀ gbogbo ẹ̀ náà gbogbo ọ̀nà kan náà wọ́n sàgbà. mọ́ wàá rò yí pé ọgbọ́n jù mí lọ àsìkò tó jàǹbá mi tó gbowó lọ́wọ́ mi tó jẹ́ǹjẹ́ àbòsí ó dín ẹrù kù fún mi ní wàá san tí ó pè ní ọ̀gbìn dàlùkìyàmù torí owó olówó bá bọ́ sí i lọ́wọ́ four one nine wà yahoo yahoo wà gbájúẹ̀ wà olè sàǹsàn wà fẹ́wọ́fẹ́wọ́ wà jàǹbá wà àmúlùmálà wà gbogbo àwọn àwà burúkú yẹn èyí yòówù ó lè jẹ àtẹ̀yẹ́tà àfọ lówó lówó má gbàdọ́wọ́ rẹ mà pé haram ni o ò lè jẹ gbé wàláhì ò lè jẹ gbé because ọlọ́run ìsalábòsì owó olówó wọn á pọ̀ á pọ̀ ìsídàkọ san padà láyé àbí kọ́ máa retí wàhálà ńlá ńjọ gbẹ̀dà òkè àmà. torí ẹ̀ ní ẹnìkan sọ pé ẹ dákun mo sẹ́yìn láwọn ẹ̀sùn ń sì fẹ́ kẹ́ ẹ forí wọn jì mí ṣé mo lè mọ irú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí sọ̀rọ̀ pé yé wa ṣé mo lè mọ̀ because kákan máa di ọ̀rọ̀ ń sangilitiun kò mú làákà ẹ̀ lọ torí gbogbo wa ń wọ́nà àbáyọ lọ́jọ́ gbẹ̀ndà òkè yá mi á ní ìsìn ànìkan jàǹbá mi wá mílíọ̀nù náírà ó wá sọ pé èmi ò sì mà ikú náà lọ́jà ń bá mi so mo ọ wá pé kí n foríjì mo máa ọ wá ní òun ti ṣẹ̀yìn láwọn ẹ̀ṣẹ̀ kẹta foríjì mi ká ṣé mo lè mọ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí. nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn ni pé ńgbà kan mo fi gbájú ẹ̀gbá wa mílíọ̀n lọ́wọ́ yín mo sì. ẹ ìwọ ni àyà gbọ̀rọ̀kọ yé ẹ̀sìn kan kàn máa gbọ́ ọ̀wá fún sangiliti kí wọn náà ti máa dá ní sangilitization wọ́n mọ̀ mo sọ pé ṣé mo lè mọ irun tó ṣe fún mi àbí òye ah, báyìí báyìí báyìí ni sórí tí ẹnu tó gbọ̀n àti sọkúsọ tó sọ mo forí rẹ̀ jẹun àbí òye ọ amówó mi ọ̀dà padà báwo bá san láyé ọ̀sán lọ tójó yọ ayé wọn lọ àwọn bàbá wa wọn ní àìfowó ẹkún àìfi gbàgbé wá san ìrẹsì yẹn kan bá gbọ́rọ̀ wá fún ọ lódìndín bẹ́ẹ̀ máa béèrè bó ti sẹ̀yìn láwọn ẹgbẹ́ tó a máa ṣẹra wa kí ni tí wọ́n wá sí. torí pé wọ́n ní sáàbà sóore àmẹ́ni á sóore fún. owó olówó haram haram haram. ìwọ̀n fẹ́kẹ́ ní kọ́kọ́ jàǹbá rẹ̀. wọ́n á jàǹbá ẹlòmíì ọ̀hún àròpé ọ̀lọ́bà àwọn àkọlé lọ́bẹ̀ ìdùnnú wa ni pé gbèǹdé àlùkìyàmọ̀ wa. ìdùnnú ńlá ni pé gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ wa torí pé ẹlòmíì ẹnjẹ́ òpadà hàn sí ẹnjẹ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ tí ọtọ́ lọ́nba ní náà lọ wọn láyọ yà àwọn ẹnjẹ́ ni ọjà ń bá rẹ ọjà ń bá ẹni tó rò pọ̀. owó olówó tí máa ń bẹ lọ́rùn tètè pọ̀ lónìí ọ̀sán kárò àrò ìfẹ́ wa ni wọ́n gbà dáadáa wa ni wọ́n kò fẹ́ ní ẹlẹ́nu ọ̀pàtàkì owó olówó owó olówó wọlé ọ̀ràn ńlá ni ọ̀ràn ńlá ni ẹni tó kọjá fún ọ tó fi bọ̀ ọ́ láti rí ẹni tó bá ti ta dáwó padà iye báyìí ni o sì san fún mi wọ́n sì gbọ́jà àtọ́jú owó àti èrè gbogbo ẹ̀ lọ́jẹ̀ẹ́ ó tún béèrè ó tún rán aya kìlàsì tẹmọ kí lèyìn ọ̀daràn burúkú Ọlọ́run bó bí ọ léèrè tẹlifí ìdùnnú wa ni pé gbẹndà òkè àmà wa wàláhì tí ọba sí ìyọ jẹ ọ̀pọ̀lọpọ̀ gbé wàhálùbọ iyì rẹ iyì mùsùlùmí aráàmù ni lórí rẹ má má má ba iyì ọmọlàkejì rẹ jẹ́. lábẹ́ bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda ẹni bọ́dì tí máa ti ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láìda iyì rẹ̀ ní dànù má bu fún rẹ̀ ń bẹ́lú ẹ̀ kẹ yẹ gbasikẹ máa lé kaláìsẹ iyì rẹ̀ lẹ ń bàjẹ́ o tó mùsùlùmí a gbọ́dọ̀ sọ iyì ara wa mùsùlùmí sí mùsùlùmí ẹni àpọ́nlé ló yẹ ká jẹ́ lọ́dọ̀ ara wa ẹ má tàbùkù mùsùlùmí ẹ má tàbùkù mùsùlùmí ní ìsìn yẹn lómi tẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ fẹ́ lómi ó kọ dáadáa tá a fi máa ẹnì máa wí jù bí wọn ẹ máa ń pè ní bàbá lágbájá ẹ máa ń pè ní arákùnrin lágbájá ìyá lágbájá arábìnrin lágbájá òkan tó dáa tẹ́ ẹ máa fi pè tó náà bá wà ń bẹ̀ o iná ni tẹ́ bá fẹ́ sọ nǹkan kan tó ṣẹlẹ̀ tí ì sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ rìpọ́tù pé ó sọ báyìí nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ wa ó fi ṣe àtúnṣe ọ̀rọ̀ lápèjúwe ẹ má fọkọ̀ burúkú pè é igbe yẹn èyí eléte sọ́nsọ́n ẹlẹ́nu gbọ́rọ̀ ìyá afọlùkẹ́ àbí fọlákẹ́ ló pera rẹ̀ ní ẹ̀ ń tàbùkù rẹ̀ islam ọgbà kẹ́ẹ̀dá yẹ nìkan kan nù kí ẹ bó ti jẹ́ pẹ́yìn náà islam ọgbà kẹ́nìkan náà dá yìí ti yín nù ẹ̀tọ́ wo lẹ wá ní láti máa dá yìí ọmọ ẹ̀yà yín nù àmánà nígbésí ayé yìí o ìgbà tá a bá ti fi wọn kà náà là á fi san ẹ̀ńtẹ́yìn náà ń ṣe fẹ́ nìkan ẹ kú palẹ̀ mọ́ ó sì rú rẹ̀ fẹ́yìn náà ẹ jẹ́ ẹni tó ṣe pé ẹ máa sọ iyì mùsùlùmí ẹ máa dáàbòbò mùsùlùmí ẹ jẹ́ ẹni tó ṣe pé ọmọ wá dáadáa fún mùsùlùmí ẹ máa wá ìṣọ́ àtààbò fẹ́mi mùsùlùmí ìṣọ́ àtààbò fún dúkìá mùsùlùmí ìṣọ́ àtààbò fún yìí mùsùlùmí ọlọ́run ọba sọ ẹ̀yìn náà yóò sọ dúkìá yín yóò sì sọ yìí tábà wo àwọn ẹ̀kọ́ tẹ́sán Islam tó mú wá fún wa àìló ọ̀nà ní nǹkan tó ṣẹ́kù fún wa ṣùgbọ́n gbogbo dáadáa ní Islam ti mú wá fún wa anábì ni at-taqwa hahuna ibi tí bẹ̀rù ọlọ́run wà ní anábì ń tọ́ka sí àyà rẹ̀ lápá òsì báyìí wọ́n ń tọ́ka sí nínú rìwáyà mi ó sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ọlọ́mọ bẹ́ẹ̀ nínú ọkàn ṣùgbọ́n gbọ́dọ̀ lápa ní gbogbo oríkèé ara nítorí pé dá ń pè ní bẹ̀rù ọlọ́run náà ní ká tẹ̀ láti ọlọ́run ká dínà sí tọ́lọ́run kọ ọkàn ahọ́n gbogbo oríkèé ara là fi ṣe léyìí tòṣùgbọ́n ibi tí máa jókòó sí tí ó ti wá lápa lára gbogbo ara yòókù inú ọkàn ni. بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم أتو لابور أتو لابور فيا káfi pé ah, aláburú lágbájá kọ́ ọ máa fojú di mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ó tó ní ní téèyàn lè wò má yàn la tí fi pè yàn ní aláburú yẹn ẹ má fojú di ẹnìkan kan o kí ni ń ti ajá mọ́ táàfù wa máa fojú di ọmọ làkejì wa kí ni ń táwa ní táàfù wa máa fojú rí iná ọmọ làkejì wa ẹjẹ́ àmọ́ ìpè ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa gbogbo wa pátá àyàtọ̀ níwájú rẹ̀ ẹ̀dá rẹ̀ la jẹ́ ọsọ́mọ rẹ̀ nínú wa èsì mọ̀lẹ́bí rẹ̀ nínú wa ọlọ́run tí wọ́n ń tanu gbogbo àtúnjẹ mùsùlùmí kí ni mùsùlùmí fẹ́ fojú di mùsùlùmí sí sówó sípò sọ́lá ayélabá ayélabá fìfì sílẹ̀ sí kò tó ń tà lè ti torí rẹ̀ máa fojú rí iná ọmọ ìyá wa ọwọ́ péyàn ti jẹ́ mùsùlùmí ẹni àpọ́nlé ni ọwọ́ péyàn ti jẹ́ mùsùlùmí ẹni bàbára ni ẹ má fojú di ẹnìkan kan o ẹ má jẹ ọjẹ pé nǹkan lé ayé láti máa pọnra wa lé nítorí pé jíjẹ mùsùlùmí ìtumọ̀ ńlá ni kì í sowó lòun ó di owó lọ ẹ má jẹ àmọ́ òwò kíkí lọ wọ́ọ̀tì láti wò bọ́ lẹ́tọ̀ọ́ sí ká pọ́n ọlé àbọ̀ lẹ́tọ̀ọ́ sí ìgbà èsì pé fọ̀sẹ́ẹ̀lì ni wọ́ọ̀ láti wá máa sọ pé kí lọ wọ́ọ̀ ẹ jẹ́ kí mùsùlùmí fẹ́ràn mùsùlùmí ẹ jẹ́ kí mùsùlùmí ọmọ mùsùlùmí lọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí kan gbọ́dọ̀ fojú di ọmọ làkejì rẹ̀ gbogbo ẹni tá a fojú di lónìí àwọn ọmọlẹ́jọ́ mọ̀lá fóun àti fáwa nítorí pé òun tẹ̀ ń fojú di lágbọn nǹkan kan nínú nǹkan ilé ayé ọlọ́run lè fún tayọ ń tẹ́ lérò èyí tẹ̀ ń fojú di tẹ̀ ń wò pé èyí ti ní nǹkan kan ìfàsẹ́yìn lè bá yín kò sí ń tọ́lọ̀ ọ̀bọ ò lè ṣe kò sí ń tọ́lọ̀ ọ̀bọ ò lè ṣe àti pé ọwọ́ kó ti jẹ́ mùsùlùmí o à gbogbo mùsùlùmí lójú wa gbọ́dọ̀ bàbàrà gbogbo mùsùlùmí lójú wa gbọ́dọ̀ jẹ́ ní pàtàkì lè máa dá nítorí pò náà forí kanlẹ̀ fún Allah ó ti sọ dẹni àpọ́nlé ó sọ dẹni tá a gbọ́dọ̀ fojú di ọlọ́run ọba dákun tún wá sí i eléyìí tí ò da rárárárá nínú wa wa bá wa yí padà sí dáadáa eléyìí tí kò bójú wò nínú ṣíṣí wa ọlọ́run bá wa yí padà sí dáadáa ètò ti dáa nínú wa wa ọlọ́run má bá wa bàjẹ́ wọ́n pa wá dasa ìdá ń àwùjọ wa kò sí tàbí ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam wọ́n ń gbìyànjú wọ́n ń tagiri sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sì ń gbìyànjú láti máa mú lò ọlọ́run bá túbọ̀ máa ṣèrànlọ́wọ́ fún wa ọlọ́run má dá wa dára wa ọlọ́run ọba ọmọ sẹ́tí kálukú wa ń ṣe ń dáadáa táǹfì rí jẹ àti mú wa ọlọ́run bá falùbáríkà sọ́nà táǹtì rí ṣe ọlọ́run dákun má dínà má wa ọlọ́run má dínà má wa ọlọ́run má dínà má wa. àwọn àbàjẹ́ àtàbúrú wọ́n láwùjọ wa àtàwọn aláburú ọlọ́run bá wa yí àwọn náà padà sí ìyàn dáadáa àwọn aburú àti àìdá ọlọ́mọba kakú láwùjọ wa ọlọ́run jẹ́ kí àwùjọ wa kọ́ mọ́ kúrò nínú gbogbo wa burúkú àti wa bàjẹ́ jẹ́ káwọn àwa dáadáa kó dípò wọn ọlọ́run kọ́ ajẹ́ kó dáa fún gbogbo aláyé kó dáa fún al-qiyam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.